ojúlóògùn sọmọ àjẹǹkó ọmọ agbọ́fàtìbí ti rán <laughs> ọmọ ajífọ̀sán yìí ń ṣe wíbọ orí adé ó gbé ọ àwọn alẹ́lẹ̀ ìlú yìí ó gbé ọ abẹ́ ẹ̀gbọ́n ẹ̀yin olóyè mi ọ̀tún oyè ìyálòde ẹ̀yin èjìká tí ọ̀jẹ̀ ká sọ yọ̀bọ̀ lọ́rùn mi hmm. olórí ọmọ ọba gbogbo yín ilẹ̀ tẹ̀lẹ̀ pẹ́ ṣe hmm. é mọ̀ wípé ní ọtọ károjó olóore fáláyé gbọ́ ẹ ṣe bá àkókò ro tìkà náà èyí tí balógun ṣe yìí ó mú inú ìlú ìdùn ó sọ ìlú ìdọ̀tán ni ó gbà mí lẹ̀ lọ́wọ́ àwọn ìlú eléré méjì tí ń fi ojoojúmọ́ fogún kómi róróróró ọpẹ́lọpẹ́ rẹ àwọn ìlú yìí ti fẹ́ sọ̀lú mi di akúrẹ̀tẹ̀ wọ́n fẹ́ lé gbogbo wa kúrò lórí oyè ṣùgbọ́n ọpẹ́lọpẹ́ balógun ó ti lọ rí bá mi jàjà ṣẹ́gun inú mi wá dùn ayọ̀ mi kún ẹ wù mí yìnyínní kẹ́ni ó lè sè mí èèyàn tó bá sì mọ iye wúrà ńlá tà fún gẹ́gẹ́ bí àdéhùn tí mo ṣe àǹbàbà mọ́nimọ́ni wọ́n ní adájọ́ mọ̀ sí asọ̀rọ̀ mọ́yẹ̀ irú wọn bá sọnù ó yẹ ká wá wọn ìlérí tí mo ṣe pé bọ́ọ̀ bá lè gbà mílẹ̀ lọ́wọ́ ogun yìí tọ́ ọjà igun yìí lájàyè ń ọjọ́ lójú kò ní náà wá ní kò ní dọ̀la lónìí ni wọ́n jọ lójú. ó tiẹ̀ tọ́sọ́mọ olóore ó tọ́sọ́mọ olóore. <laughs> yínníyínní kẹ́ni ó lè sè mí èèyàn tó bá sì mọ iye wúrà ńlá tà fún gẹ́gẹ́ bí àdéhùn tí mo ṣe àwọn bàbá mọ́nimọ́ni wọ́n ní adájọ́ mọ̀ sí asọ̀rọ̀ mọ́yẹ̀ irú wọn bá sọnù ó yẹ ká wá wọn ìlérí tí mo ṣe pé bọ́ọ̀ bá lè gbà mí lẹ̀ lọ́wọ́ ogun yìí tọ́jà egun ìlájàyè wọ́n jọ lójú òní náà wà ní kò ní dọ̀la lónìí ni wọ́n jọ lójú. balógun bójú wòkè kó o lọ sísàlẹ̀ wo gbogbo ìlú yìí láti ibi tó ti bẹ̀rẹ̀ títí tó fi dí òpin ìjọba mi tọ́ka sí ní tó bá wù ọ́ lónìí náà ni wọ́n sì fún ọ kò ní dọ̀la. kábíyèsí ẹ ṣeun akíkanjú ọdẹ ni mí ń wọ gbọ́dọ̀ dẹgbú ọlọ́gbọ̀nrán gandan àgùnmọ̀nà gbọ́dọ̀ gúngi ẹ̀ bá rònà ah, bínú ogun bá fẹjú tuntun tán níbi táwọn akọni pẹ́pẹ́pẹ́ bá ti júbà ìhòòrò èmi lèmi gbórídé pẹ̀kọ̀ tẹ̀ inú mi dùn pé mo lọ mo sì débẹ̀ yìí náà nú àlàáfíà ara ọ̀pá tẹ́ ẹ fi ń tulẹ̀ yóò ní sẹ́mọ yín lọ àwọn àgbààgbà tí wọ́n ti lólẹ̀ pẹ́ tí wọ́n ti lọ wọ́n pawọ́pọ̀ wọ́n bá yín gbérú àgbàdo olódùmarè ò jẹ́ orí yín gúnlẹ̀ gbàgede ẹ̀rí ọmọ kan ṣoṣo ni mo bí akínrógun. gbogbo wa gan la mọ̀ pé ọmọ kan ṣoṣo tó bí lẹ́nu. <laughs> tó ti tẹ́ ní ogun kò sì sí kankan tó wù mí. bí adé tòrò ọmọ yín kò di ayálẹ́ẹ̀dì ọmọ mi kábíyèsí tán tí mo fẹ́ nù. ọ̀dà kò burú ọjọ́ tí èwe ayé bá wí ọjọ́ náà ni ẹ̀gbà ọ̀run gbà á aṣọ tó bá wọ̀ gàní tọrọ lọ́wọ́ Elédùmarè yóò sì fún gbogbo ohun tó wí lónìí àṣẹ ti gùn. ẹ kábíyèsí àṣẹ́gun olórí àṣẹ́gun. kábíyèsí olúwa mi o olúwa mi o. ọmọ ọba ni ń fọlá jiyọ ni àmọ́ ẹ mọ bẹ́ẹ̀ ṣe kì í wọ̀ ọ̀rọ̀ tẹ́ ẹ sọ ikọ̀ gbọ́dọ̀ yí padà mo ń retí bí ó ṣe dóbin lẹ́ẹ̀dì ọmọ mi ẹ gbọ́ ẹ ṣeun. ọ̀dà mo rí iná balógun mo rí iná. wá dójú ti kábíyèsí lójú gbogbo olóyè ní ààfin ah, ah, ìlérò pò lè wá sí ìyẹ̀wù kábíyèsí pẹ̀lú gbogbo nǹkan tó ṣe ní ààfin ó sì dójú ti kábíyèsí ó dójú ti èmi olórí pàápàá òbúkù o òbúkù ìwà dójú ti ni gbà ló òwò orí adé rárá. sori ẹ dáadáa dákun dákun má má má sún mọ́ mi ah! ṣé bí èèyàn bá tiẹ̀ wá nífẹ̀ẹ́ ọmọ sí yìí wá ni kò máa ṣe kó ṣe é ṣe yìí ni mo fi lè fẹ́ mo mo fi lè fẹ́ ara mi mo ní fẹ́rẹ̀ o kábíyèsí ó bá mi ń bì ń ní ẹ bá ń tẹ̀lé balógun bí mo ti wòye ó dàbẹ̀rẹ̀ pé ń bínú ni ẹ má jẹ́ òbínú o. a kò jẹ́ bínú olúwa mi. ìyá ò gbọ́dọ̀ bàjẹ́ ẹgbẹ́ yá yé bá torí àgbà bàjẹ́ àìmọ̀ wá rú wọn ni ẹ bá tẹ̀lé. bí èsì olúwa mi olúwa mi o. ọlọ́run mọ́mọ́ àwọn mọ̀jẹ̀sí mọ̀ ti mọ̀ mọ̀ mọ̀ kan kábíyèsí ti sọ̀rọ̀ pa. balógun ó mò ń kó ń bẹ ni o kí n mọ̀ kó bọ̀ ẹ ti ẹ̀ dúró ẹ̀yin aráàlú ìṣe máa ń wà báyìí ẹ fẹ́ sọ̀rọ̀ àná mi kojú mọ́tò mọ́. kábíyèsí ilẹ̀ yìí ó ní lọ́ọ̀rẹ́ fẹ̀mí mi dígun mo sì lọ́ọ̀rẹ́ fẹ̀mí mi dígun torí ọ̀rọ̀ ogun lẹ̀ yìí mo wá lọ mọ kẹrù mọ kẹrù ọwọ́ ayé kan fa ọmọ rẹ̀ lé akérògùn ọmọ mi lọ́wọ́ ọwọ́ àtìkọrùn ah, ah. ẹ wọ́n fẹ́ yí ọ̀rọ̀ àná ẹ fẹ́ sọ di mọ́ mọ́ sẹ́ẹ̀sì ń n tó wù mí ẹ sọ fún ọmọ rẹ̀ ńlá ọmọ mi balógun o ah, ah. ó bukini ọ̀hún ó kàn jàn án pọ̀ ah, ó wù ẹsẹ̀ ń bẹ́ ń bẹ́ ò béèrè ilé ń bẹ́ ò béèrè ilẹ̀ lọ tabua ò béèrè bẹ́ẹ̀ lówó ń bẹ́. n ò fọwọ́ bẹ́ẹ̀ bá lè fẹ́ owó owó ń bẹ́ lé mi tí mo lè fún yín ẹni ìyẹsí bá dẹnu yín kọ́ ló wà ló béèrè mo lẹ́sìn lẹ́ẹ̀kẹ́ tọ́pọ̀ ẹ wò ó.

fẹkàntẹ́lì ọmọ yìí ó ti lẹ́ni tí ń fẹ́. ogun mọ̀lápé ẹ wo ní tí mo sọ yìí láàrin òní sí ijọ́ bíi mélòó kan tí ẹ bá sin ọmọ náà wá ní gẹ́gẹ́ bí ìyàwó sẹ́gbẹ̀ẹ́ yìí bá kẹ́kọ̀ọ́ gbọ́dọ̀ gbé àjọ gbọ́dọ̀ dìmú lóko lẹ́sẹ̀ èyí tí mo wí ìlọ́mọ ọ̀sẹ̀ tí ọ̀bá ṣe ọ̀sán ó dòwú. ìyálóde àmà ẹ àmà bọ̀rọ̀ yìí lómi ó ah. máa ń láàrú ní. ó kọ jẹ́ mi. ó láàrú ní. ó kọ jẹ́ mi. èyí tí balógun kù yìí èmi ò wò. Ah, ah. Eh. a sì á wúta ẹ ẹsẹ rẹ dúró ńlá dúró. nínú balógun náà. ọ̀dà kò burú bá a bá bẹ̀yàn tí ọba gbọ́ olúwa rẹ̀ fẹ́ kábùkù ni bí yẹn bá sọ fún mọ̀tẹ̀ pé ọmọ̀tẹ̀ mọ̀tẹ̀ ò ní gbọ́ bí yẹn bá wí fún mọ̀tẹ̀ pé ọmọ̀tẹ̀ mọ̀tẹ̀ ò ní gbà balógun yóò padà kábùkù. olúwa mi èmi ò mọ tí balógun gbé mi o kódà ọ̀rọ̀ rẹ̀ jọ èdì lójú mi nítorí gbogbo bá a ṣe sọ tó ní ìrẹ́jú wọn báyìí ní ìrẹ́jú wọn báyìí ní ìrẹ́jú wọn àfi bí ìgbà tó jẹ pé ẹranko abìjà méjì wọn fojú kara wọn a ẹ wo ìgbóyà mú ni a ah! ilé ń bẹ ńlẹ̀ ò béèrè ilẹ̀ ń bẹ tó pọ̀ lọ́jà ń tirẹ̀ ò béèrè bẹ́ẹ̀ owó ta bua kó o tún béèrè ẹ̀sìn kun ẹ̀sìn nínú àgbàlá rẹ. bó ṣe ní ìsọ̀rọ̀ báyìí ló dàbí ẹni tí ó gbẹ́mí mi tí ó gbẹ́mí mi mo kàn wá òkè àá ah, ah, kí a lọ tó báyìí lẹ́sùn ká bọ̀ sọ̀rọ̀ ká wí kankan ọjà rí olóhùn ọ̀fẹ́. Ah, olúwa mi balógun àfi bí ìgbà tó yẹ pé ó yà dìgbòlugi. ẹ padà ẹ filẹ ẹ filẹ <laughs> ẹ sọ fún un wípé mo ní ajẹ lójú onílé kan ò gbọ́dọ̀ jaso ẹlẹ́ran òkété kankan ò sì gbọ́dọ̀ jáwọ́ ọlù ẹyẹkẹyẹ ò ní jají gbẹnankú kó tó ń gẹni láyé mọ ìran afàyàfà tó gbà pọpọ lọmi ó ti géèdì balógun géèdì ó ti kàbùkù ẹ̀gbọ́n náà fúnra mi ni mo fẹ́ nú ara mi ṣàdéhùn wípé kó wo ohun tó bá wù láàrin ìlú ó sì àtakú ọlọ́mọ mi ni tí ẹ bá wá sí nǹkan mi bẹ ọmọ mi sì lè wọ̀n fọ́mọ rẹ̀ wọ́n fagídí fọmọ lọ́kọ ni. ọjọ́ ọdún bá nílẹ̀ ọjọ́ náà ní pàgbẹ́. kàbíyèsí o kàbíyèsí olúwa mi mi sùn irú lòun ò tẹ́rí ó ní ṣùgbọ́n jẹ́ kóun dókè rẹ̀ sí wọ́n pọ̀ òun ní kíní kan kúkú ìgbà ẹsẹ̀ mi sì wọlé tuntun. ọ̀gbọ́n tó lọ́wọ́ ó kú tẹ́lẹ̀ jùmọ̀ bẹ́ẹ̀ lẹ́rú bá. ẹjọ́ baálé mi ni mo wá fi sùúrù. ẹ jà ní pínrín àjà kò sì sí gbólóhùn aṣọ kankan ṣùgbọ́n lórí ìkejì rẹ̀ ọdẹ́rìn dènà ah. mo rí pé bí ìkejì rẹ̀ bá wa wá òun òun wà á lọ mo sọ pé èèyàn bá taṣọ ọ̀fẹ́ fún yín ó yẹ kéèyàn ta fún padà ni. Ah, ọmọdé ló wá yín fún tó mọ̀ pé bẹ́yìn bá ti pè bẹ́ẹ̀ bá ba sọ̀rọ̀ yóò gbọ́ sí yín lẹ̀. ọ̀kàrẹ̀ bó ṣe yẹ kọ́ ronú nítorí téèyàn ọmọ àmọ́ ṣàgbẹ́ ni ìwọ máa sọ yìí láyé káyé ìforí òkè tẹ́wé tẹ̀rà tìrì lẹ̀ káyé ẹ̀yẹ ìforí òkè tẹ́ kó fi wé tọ̀ kẹ́ẹ́dùn ni ọmọ kan tó fẹ́ ọmọ yẹ ara ẹ o ọ̀rẹ́ ló gbọ́dọ̀ mọ owó owó ti dèwọ̀ fọkọ rẹ̀ àti mọ owó àyàn kí olómi baálé mi ọmọ ọba kò gbọ́dọ̀ wárẹ̀ kankan lọ kò gbọ́dọ̀ wọ́ra rẹ̀ lè tí ẹ̀ jọba èmi ń bọ́ sọ bẹ́ẹ̀ yàrá túnú o tún dànù òyìnbó ìṣòro o orí ni kò gbọ́dọ̀ dirú ọba ìtẹríba fẹ́nìkankan ọba ọba lórí ohun gbọ́ ìwọ́ta dúró yìí ọ̀rẹ́ gan tó bá wọ́ ọwọ́ gbọ́dọ̀ wá lọ ẹ kọ́kọ́ máa da sọ yìí yín kọ́ nílẹ̀ ò tó gbà sọ yìí kó tó gbé wọ̀ yín sọ̀rọ̀ ni. bátọ̀rí yìí ń bá ìjà sílẹ̀ ọ̀nà kí a máa wà ọ̀nà kí a kí a wà. ẹ pè wọlé ẹrẹ yìí ká mi kò jù kò gbọ́dọ̀ wẹ́ẹ̀dì kan lórí. ìtẹ́ ti fẹ́ náà lábàá yín bẹ́ẹ̀ ni ẹ ṣe kọ̀ọ̀kárí. ẹ Hmm. Hmm. ṣé o nífẹ̀ẹ́ mi bẹ́ẹ̀. mo nífẹ̀ẹ́ rẹ gidi ni kódà ìfẹ́ rẹ gbalẹ̀ ló àyà mi báyìí. adétòrò sọ mọ pé èmi nìkan kọ́ lọkùnrin tí ń bẹ láàrin ìlú wa nígbà tí ó yà tó sọ wípé ọ̀rẹ́ ló mi tàn fẹ́fẹ́ tó wà lọ́jà mi jù sọ lọ́pọ̀. àmọ́ ò bá mọ́ ah, ah. mo nífẹ̀ẹ́ rẹ gidi gan-an ni hmm? kódà ọ̀rọ̀ mi èrò ti dìjà láàrin ìyá àti kábíyèsí tèmi olórí gan láàfin ọ̀rọ̀ mi mm-hmm. ó ti dìjà láàrin ìwà àti kábíyèsí mm-hmm. <clears throat> dákun ṣé kábíyèsí ní pé ká mọ́ fẹ́ra. kábíyèsí ní kémi àti ẹ ọ ní kémi àti ẹ má fẹ́ra o ṣùgbọ́n gbà balógun tógun dé kán ni kò fẹ́ kí ló fẹ́ kó béèrè nǹkan tó fẹ́ àwọn ò fún un ló bá sì ní dandan o òun fẹ́ kémi àtọmọ òun kájọ ọmọ fẹ́ra mo sì ní ńlá mo ti lẹ́ni tọkàn mi fẹ́ n ò tiẹ̀ lè fọmọ balógun rárá àti rárá ni. ṣé wọn náà wá ti gbà sí lẹ́nu n ò lè fẹ́ o torí wọn ò tiẹ̀ gba àbíkẹ́ kan nífẹ̀ẹ́ rárá bẹ́ẹ̀ tó ṣe ìkùn bí agbe ẹ̀mú èmi kan wọ gangan mo nífẹ̀ẹ́. wọn á ṣẹ̀ṣẹ̀ rí pọ̀ nífẹ̀ẹ́ mi hmm. adétòrò èyí náà wàá fi ń dán lójú wípé ikú nìkan ni ìyàtọ̀ lára rẹ̀ ikú nìkan. ó sì jẹ́ ojú ìgbé mi nínú ìjà tó jẹ́ ẹ̀. gbogbo wa la sì mọ̀ wípé bàbá mi ni ò jẹ́ kí ogun kó wa nínú ìlú kí bàbá mi wá tógun dé tán kó wá dáàfin kí kábíyèsí wá ní kí bàbá mi kó tọ́ka sí nǹkan tó bá fẹ́ láàrin ìlú bàbá mi má rí owó kò béèrè orí ẹṣin kò béèrè orí nǹkan mèrè bàbá mi ò béèrè ṣùgbọ́n bàbá mi wá béèrè nǹkan ẹyọ ọmọ bàbá màfàrígà bàbá mi ní pé kí adé tó ro ọmọ ọba kó wá jáya èmi akínrógun gbogbo oríire lákòójò lè ṣe ìyàwó. ìyàwó ti wọ bẹ́ẹ̀. àti wà tọmọ ọba yìí. mi bẹ́ẹ̀ ni tó bá gbà là ń ṣègbéyàwó rẹ̀. ẹ̀hún kábíyèsí ló lóun ọ̀fọ́ sí ni àbí ọmọ ọba fúnra rẹ̀. ọmọ ọba mà fárígá mà ni ó mà lóun ò lè fẹ́ mi kó rí mi bí mo ṣe dáadáa bí egbin. sóyè rẹ burú àbí ẹ̀fẹ̀ dáa fún ìyá rẹ̀ ah, ah. níparí ọdún kò lè dáa fún ọ ah, ó sì jẹ́jọ́ tó ń pín orí burúkú làwọn dogun kan nù. òbí lè iṣẹ́ ìdúró ni òwò ni àdúrà àbí sí ìṣẹ́fẹ́ òkun rẹ̀ ní bàbá. mo tó bó o mo ṣe rí mi ń dá lọ́mọkùnrin. èmi náà ti fẹ́ sọ kọ́mọ̀ nítorí pé nítorí ikùn rẹ̀. kò sí ohun tó jọ ọmọ ọba gangan ní ìfìsàyà. èmi mo tiẹ̀ rò pé ọpọlọ yín pé ni mi mọ̀ pọ́pọlọ yín sún sẹ́yìn. wọ́n ká ní mọ̀ pọ́pọlọ yóò pè ní ìdí fọ̀rọ̀ lọ ẹ̀yìn afọ́kù pé mọ̀ ọ̀dẹ́ ọmọ yìí dáadáa. akérògùn ọmọ fíà lè mọ̀ ni. ó mọ̀ pé bó ti ń dùn tó ń dán fura náà ọlá akérògùn náà ni ó ti gbàgbé aṣọ tó wọ̀ sọ́run ni ọlá akérògùn ni. mo rò pé orí rẹ mm. ìyá ìyá mi lásán lè tẹ́mi wọ orí mo sì fi ran akérògùn akéròfò ni ọ̀sẹ̀ mi dìwọ́ bí kan ògbókò ni bí ọ̀wọ́ sọ kó gbó ọ̀ máa lẹ́gbẹ̀ẹ́ mú lẹ́gbẹ̀ẹ́ wọ́n máa bọ̀ ọ̀tá jọ kó tó ṣe déédéé rẹ̀ tó ń tọ́pọ̀ pọ̀ yàbí nǹkan burúkú àbí kì í ṣe bíi bẹ́ẹ̀ ni wọ́n yàtọ̀ síra àwọn jẹ́ ntàn ìwọ́ tó dúdú wùrìwùrì òsì mm. orí bó ṣe dúdú tó jẹ́ ìwọ́wọ́ rẹ̀ rẹ̀ ni. ọwọ́ mi rè. àtẹlẹwọ́ wèrè dúdú tẹ́ ìwé yẹn wọ́. ìmẹ̀. wọ́n yàtọ̀ méjèèjì. sukoro orí rẹ̀. Mm. àrẹ̀mú tọ́ọ̀bà mọ bú mi mọ́ mọ́ fi ìbúrun bú mi mọ́. Ah! má jẹ́ parọ́ ọ̀rẹ́ mi pẹ̀lú bí wọ́n dá hmm. jẹ́ àlọ́ bí olówó ti ń lù mí jẹ́ àlọ́ fẹ́ẹ́ gbé nǹkan mi. Hmm. n ta yọ sí mi àrẹ̀mú. Hmm. wọ́n kọ́ wọ́n kọ́ abẹnú ṣe déédéé oúnjẹ ọ̀gẹ́ wù. ẹ̀yin ọ̀rẹ́ mi fẹ́ nílé ẹmu tá à ń lọ yìí lórí ara ẹmu ìwọ ló máa ń bẹ mọ́ ilé ẹmu ilé ẹmu ìwọ ló máa ń bẹ mọ́. adétòrò dákun sókòrè. èmi ọkọ rẹ akínrógun mani ọmọ balógun tinú ìlú wa yìí ẹ̀yin ọ̀rẹ́ mi abẹ́ àwọn àgbà mi ni tí ó gbúyọ́ yóò tó kọ́ wọn orí mi ni orí mi ah, àwọ̀ lọ sọ pé àyà rẹ nìwọ náà lọ sọ bẹ́ẹ̀. bí n bá wa rí ọ ṣé kí n kúnlẹ̀ ni àbí kí n fò mọ́ láyà torí kò yé n tó ìwọ kìíní rádaràdà tó ṣe kún bí agbèmù yìí. ọmọ sọkùn mọ lẹsẹ ọmọ wọn. mo ṣe kún bí ikùn ẹmu lẹ́nu rẹ adétòrò. dúró ná ó lóun ò fi ọ ṣé dandan bẹ́ẹ̀ dákun ṣe dandan mọ́ fi mọ́ bẹ́ẹ̀. dákun kí n tiẹ́ kí n tiẹ́. bèrè bèrè kan lọ́wọ́ rẹ̀ eh. ṣé ń gbà bàbá rẹ àti ìyá rẹ bí o wọ́n lọ yàkọ́sẹ̀ já ayé rẹ wò wọ́n lò lórí obìnrin àbí kí ni ìṣòro ayé rẹ gan kò yé ń tó ah. ṣé tipátipá náà fi ń fẹ́ yàn ni ẹ̀yin ọ̀rẹ́ mi ẹgbà mi ṣé tipátipá náà fi ń fẹ́ yan. ẹ wo ẹ filẹ̀ ẹ̀yin ọ̀rẹ́ mi tó dáwò náà ni. tó dáwò ni ẹ̀rí tí wọ́n ṣe rí rádàrà ó rọ ọmọ ọba tó dúró re ń tè ó rí gbogbo ẹ̀ bó ṣe dúró dáa ó lò fẹ́ kú lé lórí níwọ̀ kí ní rádàrà tó rí jí ọjì ọ bí ìkànnù lẹ̀ yìí. èmi ọmọ balógun náà. ẹ ah, ah, ah, ò mọ sọ̀rọ̀ adé tó sígbà tẹ pé òótọ́ ọ̀rọ̀ tọkọ rẹ̀ mi o wọ́n ní àwọn tó kó sẹ́yìn wẹ́lẹ́ ó ìyá níwẹ̀ lè dàbí ìyá gbolu dákun lè sómi dẹ́lẹ́ lẹ́yìn ni olóde mẹ́ta ẹ má jẹ́ ń parọ́ fún ọ sí lè fìdí yá àtà wẹ́nu rúbí ìdí kòkò sọ́ọ̀mù ọba ilé wa kó ogo lẹ̀kẹ́tọ́ kí ara bàbá rẹ̀ tó fọ̀rọ̀ sọ́ọ́nù ilé kí lọ́ọ́ fẹ́ra ilé tẹ́yìn ẹ̀sìn wàkìlì wá gé. ó ti tó bá ní wàkìlì rárá tó dàbí ẹran tí ń sun mí yìí ó rí bó ṣe rí ni ó ní gíngín lẹ́yìn ni ìwọ kìíní tó rí dáadáa bí nǹkan ọ̀nù wọ̀ yìí. ẹ gbẹ́nu sọ̀rọ̀ gbẹ́nu sẹ́hùn wèrè ó kò kó ẹ̀kẹ́ kóòtù dànù kò gbẹ̀mí kọ̀fà lábọ́lábọ́ onímú fòlò sí pati pátápẹ́tẹ́ alaba ọjọ́ mọ́gẹ́ kọjá bí ilé kọ pẹ́tẹ́pẹ́tẹ́ bí ẹ̀fẹsẹ̀ rẹ dọ̀tí. ẹ wo ẹ̀yin ọ̀rẹ́ mi wèrè làwọn eléyìí asápẹ́ fún wèrè jò àti wèrè gbogbo wọn wèrè nǹkan kan ní ọmọdé àwọn wèrè lè lọ sí wèrè ààrẹ mu torí bó bá kówó sórí adétóhun àbí ilé ló pè ọmọ báyìí bó bá kówó sí lólu owó orí ẹ. dẹ́rù dẹ́rù kíni. ẹ dákun sáyà mi náà lè wá àwọn ẹnu sí lára báwọn ah, tó bá padà dáyà mi ńkọ́ sẹ́ẹ̀ ni wálé wálé. orí rẹ bu mo èsì mọ̀ pọ̀ orí ọ̀nà kí ló fi wí eléyìí sí wúrán sóbìnrin nù kọ̀làwùjọ kọ́ àà ah, ah, gbogbo tàyà rè tọ́ bá kọjá àdodo nǹkan bú níbẹ̀ láyà rẹ̀ kábíyèsí wé tí wọ́n ti mọ́ lọ́rùn tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà ni kò ní rèyàn tí ọ̀fẹ́ ńlẹ̀ kò lè wúlò fún sàrà bẹ́ẹ̀ mo sọ fún ọ wo bàbá wò máa fẹ́ o abilékọ dọmọge mọ́ ọ lọ máa wòran. <laughs> yóò ṣé wàá fi mílẹ̀ lọ ni ẹ wò ó mi nírẹ́mú fún yín o kí n padà lé. olórí ìlú àwọn ọ̀rẹ́ tí mo ní. ẹ wàá mọ̀ ọ lọ ah. ẹ wò bí adétòrò wo tèmi náà ló sì padà ṣe. bàbá mi. mo fẹ́ kọ́ tẹ́tí bẹ̀lẹ̀ jẹ́ kó o mọ gbóhùn ẹ̀ lọ́yìn. a ti pa òwe ní bá a bá gún ta lódó ta lọ ta lọ́lọ́. àwọn tí ò mọ̀tàmọ̀tàn kankan ni ẹ máa wí bẹ́ẹ̀ nítorí bá a bá gún ta lódó ta lọ ata lọ́lọ́ ata ò sí èéfi pọ́jú oró ti ń bẹ lára ta ò dáa. mo fẹ́ kó sọ̀rọ̀ àrẹ́dínkẹrẹ jẹ́gbẹ́ sílùú Ìlọrin mo fẹ́ kọ́ pa kánnakánná tí bọ́ba mu tí kọ́ pa jòjìgòdògbò sí òtí ẹ̀ lọ́tọ̀ pa kékeré ilẹ̀ kó o fi jiyàn kọ́ parọ̀ gbọ́dọ̀ ọbẹ̀ kó o fi jẹ kà kọ́ pa jòjìgòdògbò tó mẹ́gùn ìdílé mo fi ọparọ́wọ́ fọná tí sọmọ babaláwo bẹ̀rẹ̀ sí nítajà èèyàn lẹ̀ kọ́ mọ̀ pààyàn lápapọ̀ ńlẹ̀ yìí mo fẹ́ kó o fi gbogbo àwọn ẹṣin mi lẹ̀ kó jẹ́ wọn mọ gbádùn lórí èkàntì ẹ̀ èèyàn ni mo fẹ́ kó o mọ gùn lẹ́sìn lẹ̀ yìí ẹni bá pẹ́ tó o sí ọ̀dà ẹ̀dá sẹ̀rí àbúlúwẹ̀ẹ́ ẹni tó ọba lé tọwọ́ rẹ ọba tó ẹfìbọn ká dànù bí ẹni ká kòkó agbọ́ orí àríyé ti ràn rẹ ọ̀jẹ́rí mo fẹ́ kó bẹ̀rẹ̀ sí ní máa jẹ́ ńlẹ̀ yìí nílùú yìí ìlú olókùúta yìí mo fẹ́ kí wọ́n mọ̀ pé èèyàn wà ọ̀gbọ́ mo fẹ́ kó sọ̀rọ̀ rẹ di kanra jẹ́gbẹ́ sí gbogbo ìlú ìlọ́run ikú kan ò sì ní pa ọ́ ikú ìpẹ́ta pé ajá tí ó palí ìlú ẹnu rẹ̀ ṣègbè òròmọdìẹ rẹ tí ó sì kọ ní màjèsí àṣà ò ní gbé ọgbọ mo fẹ́ kọ dàlú ìrú kó o kó kọ mi bàlú ìjẹ mo fẹ́ kọ pa kékeré ilẹ̀ ikú mi jẹ kó o pa rògbòdó ilẹ̀ ikú mi jẹ ká kó pa jòjì ní mo fẹ́ kọ́ parọ́wọ́ kan náà tí sọ ọmọ babaláwo mo fẹ́ kọ́ bẹ̀rẹ̀ sí ní tàjẹ̀ èèyàn lè kọ́. àmọ́ mo mọ̀ pé bí ọkùnrin ò tó tọ́ba di ní òru balẹ̀ kò sígbà tí mo yá bẹ́ẹ̀ inú tèmi máa dùn dé dodo ni mọ̀kànjá wo ṣàkó nǹkan kan bọ́ọ̀lù ọ̀dá tèmi àṣẹ pọ́n mọ́ lọ́mọ tí mo wà ní rí tèmi pọ̀n rárá o ọ̀dá tí n fi pọ̀n lè jáwọ́ lọ níwọ̀n gbà tí n ti fọmọ mi lágbára tí n dì í lámúre wọ́n mi n ò gbọ́dọ̀ gbìyànjú ìṣayẹ ọmọ mi mọ́ àti dọ́mọ mọ́ lọ ni mo wá wò pé á bóun bó ṣe fẹ́ ṣe mi á rí obì tọ̀wé gbàlọ́ọ̀mù jíjẹ ni bẹ́ẹ̀ ni tá a bá jẹ́ ẹyẹ jẹ́ obì kan ń bẹ lọ́wọ́ rẹ̀ yìí agbára kún agbára nu àrí iṣẹ́ méjì lóbi ìwà o nínú ayé tá a wà yìí iṣẹ́ méjèèjì mo sì fi ọjẹ́ fún ọ àkọ́kọ́ ṣé obìnrin bí kú obìnrin bàrùn oníbi òfò ibi àdánù dànù wòmí yóò bí dànù fún ọ torí lùlù tá a wà yìí ó sì ilẹ̀ yìí orí mi ni wọ́n ìṣẹ̀lẹ̀ o èmi ò fẹ́ ṣẹ̀rìn délẹ̀ yìí wòmí wọn ò dáa ẹni ibi ilé ọ̀pọ̀ ju ọ̀tẹ̀ pọ̀. a ti mọ̀ pé ọkọ rẹ lọ lórí láàrin gbogbo àwọn tí wọ́n jọ ṣiṣẹ́ ní gbogbo agbègbè yàtìlú yìí oní ìjọ lórí n ò lè wá jẹ́ wọn ó bá ń pa yín dànù fún mi ìdí tí mo fún ọ lágbára obì yìí ń bẹ lọ́wọ́ rẹ iṣẹ́ méjì ni obì wá ṣe láyé yìí ó lóun wá bí kú dànù òun wá bí àrùn òun wá bí òfò àdánù ọ̀ṣẹ́ àríjẹ̀rí mò ń wá bí dànù iṣẹ́ ìjọ́sìn fún ọ nù ọ̀rẹ́ kejì tí a tún ṣe fún ọ yóò bèrè wá ire owó ilé ọmọ ilé àlàáfíà ẹ̀mí gógùn gbogbo abáde rùkú kó forí ara ẹ̀ gbé. ọjọ́ ìyá wa ẹ̀ṣẹ̀ òyà wa ọlọ́run jẹ́ pẹ́ fún wa ó dúpẹ́ ojú òní àjà tẹ fi ń kàn wá báyìí ọjà náà ò ní já. ẹ̀jẹ̀ ẹ̀ṣẹ̀ bùdú tẹ̀ yá bí n bá ti délé báyìí jíjẹ ni wọ́n jẹ́. ọ̀sẹ̀ máa jẹ́ láti ṣì í lọ. yìí lè jẹ́ àyìn tó mo fẹ́ sún lọ dáná fún baálé mi kò ní pẹ́ tó kọ ọ̀dẹ dé bí n bá ti délé bá ti ṣègùn tí ṣetán ń jẹ. ọ̀dẹ ọ̀fà yóò ní bá wa o yóò bí kú dànù yóò bí lè wá o. ẹ ṣeun ọmọ dáadáa ẹ jẹ́ máa wá lọ báyìí olùbá lè lè dúpẹ́ ẹ ṣe ìyá wa ẹ ṣe mo dúpẹ́ ẹ ṣeun. tá a fún ọ rèé ayọ̀ ọmọ rẹ sọnù ni. obì ọlẹ́ ilé ìjọ àyà ọmọ tèmi tí mo fún lóbì ìyá tó sì dúpẹ́ tínú rẹ̀ dùn dédòdò èyí ni pé ó tì mí iwájú ni ó gà mí ni. ẹni ìyá kété tó o ti fàyà ọmọ rẹ ló sọ ó gbó ó sì mọ pé nǹkan kan gbọ́dọ̀ ṣe bìyí o. ẹ wá ẹ wá ẹ̀yin tó láyé ẹ̀yin ọ̀gá mi ọ̀pá kí alákẹ́ alágógó dẹ ẹ dákun ìtì ọ̀gẹ̀dẹ̀ ti àyà ọmọ mi kò tó nǹkan tá a yá dà bẹ́ẹ̀ kí lọ́nà àbáyọ mi o. ọ̀nà àbáyọ kan tó kù rèé tọmọ rẹ bá ti lè jẹ làbùṣe bá bùṣe. ẹ bẹ́ẹ̀ ni bọ́mọ rẹ bá ti lè jẹ àbùṣe bá bùṣe. èjì wá jẹ́ èjì ṣe ẹgbẹ́ ẹ mi lè jẹ́ kí ló dé jẹ́ fún mi lóko dídìrò. ẹ ti sọ mi èmi mo bí nǹkan mi yàn jẹ́. lórí ọmọ tèmi àyà olórí èmi ló ṣe yìí sí. ẹlẹ́kùn kí ló ń polúkọ rẹ̀ náà rẹ̀ rẹ̀. òjò pa àtọ̀gbẹ́ lórúkọ. àtàn àtàn wọ́n ti padà tàn pa náà ni. iná àtàgbọ́n ló kù. ìwọ ló ń bá mi dun obìnrin níwọ tania. Àkànní kíní yìí mọ̀ bàjẹ́ pọ̀ ó má pẹ̀lú ló kọ́ mọ̀ ni. ẹ tí ì ná. olùwàmísí ká bá wí ni ẹ bá wí. yẹ yẹ yẹ yẹ yẹ ayẹ yẹ. o tó o tó o tó bá a ṣe gbà wọ rẹ. ẹ bá wọn. àtọ̀dọ̀ àbíkí náà ti ń porúkọ rẹ yóò sì padà ta lónìí. yẹ yẹ èmi ò mọ nífẹ̀ẹ́ sí kó mọ bọ́yàn wò kémi náà má lè bá wí o gẹ́gẹ́ mi náà nà jẹ́ nà jẹ́ nà jẹ́ nà. dákun tá ń bàbá rẹ tá ń gúnyán fún olórí ibú yìí torí tọ́bi òṣòro àtàndá wọ́n padà tán pa ni o. wọ́n tán. ayé sọ. lóògùn ọbẹ̀ o. ẹ bá nà á. kàtó bá wí. yẹ yẹ yẹ yẹ yẹ. ó tó ó tó ayé sọ bàbá o. ẹ wọ inú kinní yìí ń bí mi inú rẹ̀ ń bí mi mo fẹ́ mú jẹ ah, ah. mélòó mélòó ru rẹ̀ tó ti fi kú ṣèbàjẹ́ lọ́wọ́ mi. àkínógun ah, àwa ah, lè ti torí méjì ò bá ṣe gùn láṣẹ dáná o torí tá a bá dáná ẹ bẹ́ẹ̀ á kìnnà bọ́lé ah, àmọ́ bínú tọ̀. èmi ń lọ lórí fún ìyá. gẹ́lẹ́ bí mo ṣe lálàá mi wo lójú àláì alábí díẹ̀ ló kú kẹ́mi mi ò bọ́. dákun kí ló dé tó fi jẹ́ pé kókókó ọrùn ọmọ ọba lọ fẹ́ wo mọ́ ṣé dandan ni kó fọmọ ọba ni tó o bá ti fọmọ ọba ò tí ì sóríire ni ṣé tó o bá ti fọmọ ọba o tí ì ṣoríire ni dákun torí ọlọ́run o ṣé tipátipá ni kó o kún kékeré ni wo ìbànújẹ́ ńlá ni kí mọ̀jẹ̀sí ó tọ́jú òbí rọ̀run ìbábá náà ìbànújẹ́ tó tó láyé yìí èmi ò tí ì rí o. ẹnìkan bá torí obìnrin rọ̀run ìgbà obìnrin kọjá lórí ìsàárè rẹ̀ ni mo sọ fún ọ. ẹ wo wo wo fọ̀rọ̀ jà lálẹ́ ẹ̀yin alábí alátìmọ̀lá ẹ̀rù tó bà mí ló jẹ́ ni pé. Pe kí n wá bọ̀ kọ́ gbà mí mọ̀ràn tó bá lè gbà mí mọ̀ràn kó gbà mí mọ̀ràn kì í sọ̀rọ̀ jàlá mo bá wá dọ̀rẹ́ o. dẹ́kun ọ̀rẹ́ wa kí ló yẹ tó sọ̀rọ̀ bí òkùnú báyìí kí ló tó sọ̀rọ̀ bí òkùnú báyìí ọjà à wọ́ ọmọ pé balógun babaláwo tó gbóná ni ọmọ pé balógun babaláwo tí èdáríjì ni ni dẹ́kun náà ìwọ ti gbàgbé ni wípé ẹni tí ó jẹrẹ òhòrò yóò sáré pápá èmi ò ṣetán tí mo fẹ́ fojú sunkún rẹ o mo sì fẹ́ràn rẹ. wọ́n wò ó sórí ọ̀rọ̀ ọ̀fẹ́ tà sọ tọ̀hún tọ̀hún tọ̀hún tẹnumọ́ ìfẹ́ ìfẹ́ ìfẹ́ yìí sórí kékeré orí lójú aláwọ̀ ṣé ó dìgbà tí balógun gangan fún rẹ̀ tó bá tojú ẹ̀ yọ̀dà tó sì ti ẹ̀yìn ẹ̀ kì í bọ̀ ọ mọ̀ pé babaláwo ti ń bínú bíi náà ni ọ mọ̀ pé ó ní ṣègùn tí ẹ títí ẹ gbẹ̀bẹ̀ ni dákun o dákun o ọ̀nà mi ní ìkankan láti jáwọ́ pé mo lè sọ̀rọ̀ ẹ̀rín mọ́ o. ẹ̀yin wo ẹlẹ́dàá yà mí ò ní jẹ́ àwọn alálẹ̀ ìlú yìí ò ní jẹ́ wo sórí ibi tó ń sọ̀rọ̀ dé o alátìsí èyí báyìí. ẹ wá jẹ́ yọ́ lọ́ba ní. bẹ́ẹ̀ ni ẹ̀yìn dájú ó dájú ọ̀ yìí bẹ fún bàbá o ẹ bẹ ní bàbá akérògùn tú ẹran fún mi. bọ́ọ̀ bá lè gbéra bọ́ọ̀ bá lè gbéra. ẹ dákun ẹ mẹ́rẹ́ kí ló kẹ́ tó gùn. bọ́ọ̀ yìí tú ẹran yín gbé tí. tani tani ó tanta lọ ni. ìbéèrè àgọ ọ̀pọ̀ ọ̀pọ̀ ọ̀pọ̀ ìbéèrè àgọ. àgọ ni. àgọ ni. ọ̀pọ̀ kúnlé <laughs> ìbéèrè. ẹ tó bá pọ̀ ọmọ mi èmi la kí lógun ọmọ balógun tìlú olókùúta. lọ́ọ̀ọ́fẹ́ o. ìgbà yìí wọ́n kọ́ ṣé sọ́sọ́ ìjọ́nà Èdùmàrè ni àbí bàbá rẹ̀ jẹ́lé dùà. ayé olórin bù yìí náà padà bàjẹ́. ó ti bàjẹ́ ó ti bàjẹ́ ó ti bàjẹ́. èmi ló ní pé ṣé bàbá mi jẹ́lé dùà ni àbí ṣé mi mo jẹ́lé dùà. ẹ tó bàbá mà èyí fi jọ yí ọ pé nílò òkun olókùúta bàbá mi nílé dùà bẹ́ẹ̀ kábíyèsí ìlú wa ò jẹ́ nǹkan kan lẹ́yìn bàbá mi elédùà ló kàn. àbí mo parọ́ ní ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ ẹni lọ́wọ́ sí. ẹni tó bá ní kí láàṣẹ làá ṣe é hàn. ẹ lọ́kùnrin tó bá ní kí láàṣẹ òun làá ṣe é hàn. ẹ yẹ sọ ní fẹ́ jẹ́ kẹ́ fọwọ́ ara yín dá sẹ̀ríyà fún ara mi ní fọwọ́ ara mi dá sẹ̀ríyà fún mi. kí ni dákun jẹ mọ́tò ẹ̀rọ bá ti náà túbà mí òjò ọ̀ lẹ́yìn ọ̀ lẹ́sẹ̀ ọ̀ lẹ́sẹ̀ kankan mo ní ọ̀ lẹ́sẹ̀ kankan. ayé ṣe ní ọ̀rọ̀ rẹ̀ ṣe é ṣe kí ni wọn ló ń báyà wí ní ìbòjú wẹ̀yìn ọ̀ ṣe ní ọ̀rọ̀ rẹ̀ ṣe é ṣe kó bá lójú ojú ojú.

sọlọ́rí ibu rẹ̀ tún mẹ́rin lọ́sọ̀rùn ni. wèrè ó mọ̀ náà o wèrè ó mọ̀ náà o wèrè ó mọ̀ náà o ọkọ̀ ọ̀sùn mẹ́rin lọ. ẹran jẹ mọ́ a ti padà paroko sínú ìlú wọn yìí ajẹ́kọ̀ọ́yé wọn ń pé ọmọ balógun hmm. tìlú olókùúta lọ́wọ́ ìlú yìí lọ́wọ́ ìlú ẹ jẹ́ kí wọ́n mọ̀ ìgbà kìlógún wọ̀ ìlú yìí tí yín sì padà ta nínú ìlú yìí. ẹ wọ èyí tó bá sagídí nínú ìlú tìlú olókùúta bẹ́ẹ̀ ṣe máa fi kú ṣe fàjẹnu. àṣẹ àṣẹ àṣẹ báyẹ yóò ṣe padà máa tanu. àṣẹ wà. ẹ wò ó tẹ bá gbé sakọ yìí lọ fún kábíyèsí tìlú olókùúta ti yín ta. mọ̀jẹ́ lọ́wọ́ rẹ̀ yí bàbá rẹ̀ ṣe é ṣe. ṣèbí bàbá rẹ̀ ṣe é ṣe. àwọn ọmọdé wọn kò mójú lóru. ṣèbí bàbá rẹ̀ ṣe é ṣe. ṣèbí bàbá rẹ̀ ṣe é ṣe. ọ̀rọ̀ yìí náà á tọ́jú sí mi. kí ló tọ́jú sí wa lẹ̀. kí ni òkú tọ́jú sí ọ̀rọ̀ kábíyèsí àti balógun yìí náà mọ̀ ni. Hmm. kódà ó dojú sí mi gangan lọ ẹ dákun o a gbọ́ ti kábíyèsí tó jẹ́ wípé òun gangan lolórí ìlú kí ni ti balógun kó bá máa pàṣẹ kọ́ràlú lásán lásán kó tún máa wá pàṣẹ ṣùgbọ́n o kò sí nǹkan kà wá ń bẹ̀ ẹ jẹ́ tètè gbẹ́sẹ̀ lẹ̀ kórùn tó kàtàdí ká lọ rè kó èyí ta fẹ́ kó. pé adétòrò ti fẹ́ sọ̀rọ̀ ẹ̀dá létí lábánú lọ lémi tó jẹ́ wípé bí n bá gbénú ilé pàṣẹ tẹrú tọmọ ni ó sì máa gbọ̀n jìnnìjìnnì níbi tí wọ́n bá wà láàrin ìlú bá mi bá kí n gbó tẹrú tọmọ lẹ̀ rú ẹni adétọ̀rọ̀ wá sọ pé aláìjábọ̀ nǹkan kan níwájú balógun òòrí pé balógun ti pàṣẹ nínú ilé rẹ̀ tí n bá pàṣẹ láàfin balógun ó sì yí padà lọ́ọ̀dẹ rẹ̀ nítorí adétọ̀rọ̀ tí mo ní kí balógun ó nawọ́ sí ní ó sì nawọ́ sí adétọ̀rọ̀ pé kí ọmọ òun fi sáyà adétọ̀rọ̀ wá yarí máa ń lọ́wọ́ olórí àbó òkíyèsí wípé bá a bá kúnlẹ̀ tá a tá a dìde nàró tọwọ́ tápò mọ́ àlá ńlá nù bàbá sì lálàá ńlá ẹni lálàárọ̀ fún ẹ̀kọ́ ńlá ńlá ni wọ́n sì fi kó tí ọba tẹ ọmọ rẹ nínú kọ ọba ń wọ àfàìmọ̀ kí n má forí àpòrí lẹ́kọ̀ọ́ yìí. Ah, ah, kábíyèsí kábíyèsí kò lè tó bá ọ eh, adétòrò òsì sánú mi eh, bí o gbọ́ gbogbo nǹkan tí kábíyèsí sọ àti pé pàápàá kò sí nǹkan kan tí ó jẹ lérè nígbà tí òbí rẹ̀ bá bẹ owó tó bá ń kọ etí kún sí i tó yẹ kí kábíyèsí bá owó láàfin kó má lè bọ̀ nítorí òsì sánú nítorí elédùà wo sórí kò sí nǹkan kan tó jẹ nídìí rẹ̀ iyì bẹ̀sì ni pé kó o gbọ́ nǹkan tí kábíyèsí ń bá ọ sọ kọ́mọ lè gbọ́rọ̀ síwọ náà lẹ́nu kọ́ mi. ẹ wo olórí n ò lè fọmọ akínrúgùn kábíyèsí n ò lè fẹ́ o torí wọn ò fọmọ lọ́kọ láyè sí o n ò lè fẹ́ torí pé n ò nífẹ̀ẹ́ n ò sì lè fẹ́ mú wí n ò lè fẹ́ o Adétòrò n ò lè fẹ́. kábíyèsí wà tó máa lọ ẹgbẹ̀rẹ̀ wú sọ. ó Baba, bàbá lè délé ẹ mi sọ fún Baba mi. akérògùn. lánàá. àwọn tí ò mọ ni gan-an wọ́n fi pọ̀ ọlá wọ́n fi ń pọ́n ní ilé wọ́n ń sàárì kí wọ́n ń sàárì kẹ́ wọ́n sì ń sàárì yọ̀ mọ́ kódà wàá máa ṣe tótó tótó ọlá kábíyèsí sí àlá àbákírógun kọ́ yìí. ọkùnrin ló ń ké sí ẹ dákun ta lẹni yìí gan. Ah, kò tiẹ̀ yá ta akun ah, ṣé mo jọ ẹ̀ lójú rẹ ni àbí sọ ma pé lóye èlé ń kọjá lọ. dákun ẹ dákun ẹ̀yin èèyàn mi. ọ̀tún nù ọ̀tún. ọ̀tún tún bẹ nínú ìlú yìí a ní ọ̀tún débi pa ní kábíyèsí ìlú tí kábíyèsí bá wà láti nọ̀tún. wọ́n rí bàbá mi ní balógun nínú ìlú yòówù náà sí lọ́ba ah so ìwọ ọmọ ẹ má má fọlájì yọ ah nílùú tó lọ́ba tó lójoyè tèmi ọ̀tún tí mo sì wà tó sì jẹ́ pé àwọn tí yóò mọ̀ mí gan láàrin ìlú wọ́n ṣe tọ́tọ́ tọ́tọ́ ah, kò dábí ọ̀sẹ̀ ń tẹ̀ yìí o màjẹ́sí rẹ tí ó jẹ pé ń tẹ̀ ìnà gàràgàrà tó jẹ pé tó ìwọ̀n sùn pé kò kọ́nà odò pin òun lọ wò ó. Ah, ẹ dákun èmi ló ń bá wíwọ́n <laughs> ìlú ń bọ́ tẹ́ bọ̀ ìlú ń bọ́ tẹ́ bọ̀. ló bẹ́ẹ̀ o mi. wo bí mo rotewu tó ń bẹ lórí rẹ ni o tí n bá rotewu tó ń bẹ lórí rẹ èyí ni káwọn ẹ̀sọ́ kún gbalẹ̀kẹ̀ tí ń bẹ lọ́rùn rẹ kí ló tó yàgbàdo ẹnu. Ah, ah, wo bí hmm. ọ̀tẹ̀ ọ sì fà tẹ́tẹ́ dì bẹ́ẹ̀ mo sọ fún ọ tó bá ti dé ààfin kó rè wí kábíyèsí yín kó sọ fún pé ọjọ́ méje péré ni bàbá mi fún o táyé rẹ̀ ò bá sì fẹ́ ta abikila ní bàbá bẹ́ẹ̀ ni bàbá bẹ́ẹ̀ ni kò gbọdọ̀ jọjọ́ méje lọ ó sì wà mẹ́ títí tí ń bá lè díjú mi tí ń bá lajú ayé rẹ̀ ó sì padà ta ni. ẹ tún nínú àkíyèsí. Come on, sit down. Hey, hey, hey, hey, hey, hey, hey, hey, hey, hey, hey, hey, ẹ̀yìn lọ́lọ́kúta kánnakánná yín ti nà mẹ́ga ìjábà ìjà ìdè ẹ wò ó ẹ mẹ́ni ẹ kò èmi akínrógun ọmọ balógun tìlú olókùúta ẹ wò ó bàbá mi ò fojú yín rí àtàlátà bàbá àgùbá ẹni sọ. àtàǹparòkò lónígbọ̀wọ́ ọ̀ka ẹ̀yin olóyè wọ̀nyí ló ń gbọ̀wọ́ mi ẹ̀ ń sì ń wò mí abẹ́ gbàgbé pé báyé bá tojú àgbà àìmọ̀ wàá wù wọn ni àwọn màjèsín òpè ẹ̀ ń sì ń wo balógun ràn ó fẹ́ bàálù ìjẹmọ́ni lórí bẹ́ẹ̀ mi bá pàṣẹ kan balógun ó sì máa pa mí sọ́sì àbójúmu kí n kápó kí n kọ́fà kí n nímọ̀ lọ́rẹ̀ dojúkọ balógun ẹ̀ṣẹ́ ẹ fẹ́ kí n forí ẹwà gún gbàgede kábíyèsí olúwa mi o ẹ wo ọ̀rọ̀ balógun ọ̀hún ó sọ sí mẹ́nu ó gbúdọ̀ sí gbogbo rògbòdìyàn láàrin ìgboro tí ó sú àwa gan náà n ò tiẹ̀ mú tá a dọ̀ láti. padà ìmọ̀ràn bá ṣe ṣe bá ṣe ṣe tí táyì bọ́ lọ́wọ́ balógun ni mo ní ẹgbàá mi ìmọ̀ràn ọmọ ìtọ́kàn ló ń wí. lukosi ìyálóde sẹ́rí ní tèmi ọ̀rọ̀ balógun ìtì ọ̀gẹ̀dẹ̀ ni lukosi là ń bá wí ẹ à ń wíru wọ́n náà tó ń wíru àbí lukosi ọmọ balógun ìlú wa ni ọ̀rọ̀ balógun ló pè ní tí ọ̀gẹ̀dẹ̀ mọ̀ pa àlọ́ bàǹtàbàǹtà ọlẹ́fọn ni ẹ wo o bẹ́ẹ̀ bá tètè wá ọ̀nà àbáyọ sílùú yìí n ó forí àkòrí ilẹ̀ fún ni. kàbíyèsí olúwa mi tí mo bá ní náà ń jó lórí dò eérú rẹ̀ ni ẹ béèrè lọ́ọ̀ mi. ọ̀dà kò burú o mo fẹ́ rí irú ọ̀hún. sẹ́rí láyé olúgbọ́n ìlú rójú láyé àrẹ̀sà ìlú tòrò tẹrú tọmọ ni wọ́n ń jẹun tí wọ́n ń mu kódà wọ́n ń yó wọ́n sì tún ń yó ọdọrí ọwọ́ náà gún àga ìlú ọ̀mọ̀mọ̀ tù kàbíyèsí olúwa mi àwọn alálẹ̀ ẹlẹ̀ yìí wọ́n ti ẹ̀yìn náà lẹ́yìn ìlú òní tú lórí yìí kàbíyèsí olúwa mi ọkùnrin kan ń bẹ akíkanjú ni kódà jagunjagun èèyàn ni ẹ wo hmm, yóò yanjú ìṣòro tí ń bẹ lẹ̀ tá a bá lọ lè bá tẹ́ ẹ pàṣẹ wípé ká lọ lè bá tá a bá lọ bá yóò bá ní yanjú ìṣòro tí ń bẹ lẹ̀ lába sì máa sùn tá a sì tún máa hanrun. bóyá ẹni tí mò ń sọ òye o ṣé ẹni tó o pè ní jagunjagun lù kan yìí ságbára rẹ̀ sì lè kábàlógún wa. torí kọ́mọ̀ jẹ́ pé lè láti wá dá wàhálà alẹ́ pátápátá o teni ìbá lọ rèé kojú balógun tí agbára rẹ̀ ọ̀ka sí kò sọ̀rọ̀ òní tí ò ní gbẹ̀yìn yọ. kábíyèsí olúwa mi ọkùnrin tí mò ń wí hmm. ẹ má jẹun kúrọ́ tẹ̀yìn jẹ ló jagunjagun akíkanjú èèyàn ni ó ti ogun àìmọye lójú ọ̀rọ̀ ń bẹ̀ ìwọ ìwọ kúnkúlù àsọ ti ẹ̀jú báyìí lọ èyí ò ní pé ìwọ léjeléje lọ ń danú ìlú ìlú <laughs> o sì kókú lónìí. orí ẹ burú. àbọ̀ ń sẹ́wẹ́ ọ̀ọ́mọ ẹni ọ̀n bá sọ̀rọ̀ ni àjàmọ́mọ́là ayé yín bàjẹ́ lónìí. pàkínní jẹ́yìn orí yín burú ni. o ti rí náà lónìí inú o ti rí o sì ti kú ọ gíjà ọ̀run làlà fún ọ lónìí o bó rẹ bọ rẹ ṣe. Ah! mo kéré lójú ni ṣùgbọ́n mo dàgbà níkùn ẹ̀mí ní abatí ọkùnrin ogun ẹ̀bí ti àlàpàtì èkó bí níwó lùyàn. ẹ̀mí gidi náà dandan gidi dágìrì tí ń dá ọmọlẹ́kọ̀ọ́ àdìsẹ́ kan ọdún ẹ̀mí ni. oògùn ọ̀fẹ́ o. ọwọ́ tí bọ́ńbọ́n gbá gbé òde ọ̀run ní ibi ètò. oògùn ọ̀fẹ́ o. o ti bá wọn jàkàtà lẹ́sùn o ti jòrò lẹ́kùrẹ́ o ti jẹ yànmọ̀yànmọ̀ nífẹ̀ẹ́ ọ̀run yá ìwọ ikú ọyá ẹ máa rẹ́mi kẹ́tẹ́ àrùn ẹ máa rẹ́mi kẹ́tẹ́ kàkà kí n kúkú ọ̀pọ̀pọ̀ ọmọ ayé abáwọn gbáyé pa máa yà báwọn gbáyé sóore. ìwọ ẹ̀wẹ̀ ọ̀tà gbà yẹn èyí ti ṣe é báyìí lọ́gọ́rùn gbà bàbá dún ajá gbẹ̀sà wo mọ́. oyin ti. bájá bá gbólógun ajá gbónílé èmèrè ní ìjà kókó àgbẹ̀ lọ́fẹ̀ẹ́ èṣù ní gbẹ́bọ ṣùgbọ́n kò fọwọ́ ajá fún jàmùjàmù jọ dọ̀mú ní kìlì lọ́gànjọ́ ẹjẹ́ jẹ́ jàmùjàmù ó dẹ̀rù kápẹ́pàpá kò dẹ̀rù kọ́mọ lọ bẹ́ẹ̀ ni òde gbàgbọ́ tó rúkú ọmọdé wọn yóò kéde ajáfọ́ àbọ̀ òkú jẹ́ ilé iṣẹ́ ojú ogun dọ́kọ̀dọ́kọ̀ ilé iṣẹ́ ojú ogun bẹ́ẹ̀ ni jamujamu bá pàdé rù àgbààgbà bá pàdé rù mọ́ lọ. ó gbà ó ah, ah ah ẹ ti lọ ó ti lọ. ogun ọ̀gẹ̀dẹ̀ tẹ̀ ń tó ó di ọjọ́ ẹ bá tó tọ́. ewé ikú ọ̀rẹ́ ẹ lọ máa gbẹ́nu ìfẹ́wọ̀n mi ọyẹ ẹlọ ẹlọ rẹ mẹ́rin ìgbérí òkun. ìwọ ẹwẹ. ojú pẹ́sẹ̀. ayé ẹ bá. ilẹ̀. ilẹ̀. ojú pẹ́sẹ̀ gbọ́dọ̀ pẹ́tẹ́ etí ẹ̀. ìbá wí tẹnu ọkọ. ọba táyé wa ó tún yàn. Eh, ní ìtàn tí ọ̀tún sọ nípa arákùnrin jagunjagun yìí. E. Àjàmọ́málà ló pẹ́. Àjàmọ́málà eh, mo rí wípé akọni ni lóòótọ́ ó sì lè dojú kọ balógun kódà ó ṣeé ṣe kágbára rẹ̀ ọ̀ka. Eh, dúkòsì ó sì kejì ọ̀tún ẹ bá ń wá Àjàmọ́málà lọ gbogbo tí ọba náà ìlú mi tí wọn fi bọ́ lọ́wọ́ balógun. olúwa o kó mọ̀ nítorí rẹ̀ bàjẹ́ o. kó má nítorí rẹ̀ bàjẹ́ o láyé olúgbọ́n àwàrà àkókò ara ara sanyán bàbá sọ àfọlẹ́ ẹni bá ní pé gbà rẹ̀ wọ̀ lóko yá. dákun ọ̀rọ̀ tí ń bẹ nílẹ̀ yìí ó ti pẹ̀rọ ni mo ṣe ní kẹ́kẹ́ sọ́tọ̀ wá nítorí tá a bá sátọ̀ wá ọkọ̀ bò balẹ̀ dákun Àjàmọ́lá dákun gbà wá ó ti rí ọ tán ló fi ní òun lẹ́nìkan tó lè gbà wá ìlànà fi bá ọ mọ ìjó ti wá. kẹ́tọ̀ ti bí mo ti rí pẹ̀sẹ̀ ti dé yìí náà mo sì ti mọ̀ ògbàrá fojú ọ̀nà lẹ̀ orí gbẹ́rẹ́ ògbàrá kì í dáwọ́ àbí tó ojú ọ̀gbàrá ògbàrá ó máa sàn jagunjagun ó máa jagun. jagun, jagun ajagunta ni mí o wọn máa là wọn máa là ẹni wọn bá yí ajú sógun yóò bógun lọ ni èyí tẹ wí mo ti gbọ́. ìyá ẹlẹ́ẹ̀kejì ìdílé ẹlẹ́ẹ̀kẹta ogun ni yóò bá ti sì sí ìṣúrafẹ́ tó gbọ́dọ̀ dáwọ́ mọ́ ìmọ̀ràn èyí dájọ́ ọ̀dẹ̀ kó sínú àpapọ̀ mo ti gbọ́ yóò náà yín ní nǹkan tó pọ̀. ẹni wọn bá yí ajú sógun yóò bógun lọ ni èyí tẹ wí mo ti gbọ́ ètò ẹ̀yìn tó ṣùgbọ́n yóò na inú nǹkan pọ̀. ajàmọ́ má là sórí gbogbo ohunkóhun tí ó bá ná wa ìlú ṣetán láti san ni mo ṣe ní ká sátọ̀ wá. lọ wá ẹ̀rínwó atari ẹ wá ẹgbẹ̀fà ọkà bàbá ẹ wá dá yàn ẹ wá péré wúwo ojú ọ̀tá ẹ má bọ̀ ẹ má. yóò mọ̀ bẹ́ẹ̀ ẹ gbàgbé ẹ ẹ gbàgbé ẹ ẹ mẹ́nu kò mẹ́. ẹ máa gbé lọ́kọ̀ èyí ni kúrú. kàá yà lọ. ẹ lọ fọ náà mọ̀ ajá gidi ọ̀dẹ̀dẹ̀ ọgbọ́dọ̀ yẹ máa ń máa ń kí ń wọn aláṣọ òkú jíjá kí ń wọn àkàlà pa ni. ikú ọgbọdọ palẹ̀ ilẹ̀ ẹ lọlẹ ògbólógbò ẹjọ. lọ́ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ ìdọ̀yà yọ̀ tọ́lẹ̀ àmì kan èrè iná ní bí mú wọlé àmì àríkísẹ́ kíkan kó ti ara ẹ lẹ̀ omi fojú diná eh. omi gbẹ ìwọ̀n àtàrà ẹ̀ níwọ̀. dákàbẹ̀ dákàbẹ̀ torí ògùn wọ́n yẹ ẹ̀sùn akẹ́mọ̀ ṣé dàbọ̀ra babaláwo ọ̀gbọ́dọ̀ ti yé èsúrú àgbàṣe gbọ̀gbọ́dọ̀ jẹ́bẹ̀ wèpè bẹ́ẹ̀ tí bá pọ́nmọ́ tí ayọ̀ ń pa mí nínú bí ọtí olúwa mi ah inú mi dùn gan-an kódà èè lè ṣàlàyé tán bí inú mi ti dùn tó pẹ̀lú bí ajàmọ́lá bó ṣe rẹ́yìn <laughs> balógun. ah <laughs> inú mi dùn bẹ́ẹ̀ yìí bá gẹ̀ẹ́sì kọjá nínú agẹ́sìnú mi kò ní kọsẹ̀ nígbà tí bí ọkùnrin ti ròyìn balógun bó ti ròyìn fún wa ọkùnrin ah bí ọ̀tún ti ròyìn rẹ̀ bẹ́ẹ̀ la bá a ọkùnrin tá à ń wí ó ní agbára nígbà tí wọn ti balógun tán jà fitafita tán jà fitafita fitafita àmọ́ o wọ́n padà ó padà bí ọfẹ́ gbé balógun lọ dé ògún ni ibẹ̀ lọ bẹ́rí balógun sí. bó ṣe ròyìn rẹ̀ gan-an ìlórí. adúpẹ́ <laughs> bẹ́ẹ̀ ni ìdí ògún ni wọ́n ní àjàmọ́mọ́ àlàbẹ̀ orí balógun sí. ẹ rí a kú oríire pé a ṣẹ́gun ọ̀tá a sì rẹ́yìn odi ìjàkú akátá tí balógun ń jà ó lódì ni ó wá fi ba nǹkan jẹ́ ó jàjà òun ó fi tàpá sáwọn alálẹ̀ gbàràtà bí adétòrò ọmọ ọba gẹ́gẹ́ bí ìṣe ìṣẹ̀ǹbáyé àwọn bàbá mi mo ránṣẹ́ sí babaláwo kó wá bá ń wo àkọsẹ̀jáyé ọmọ mi babaláwo gbọ́ pẹ̀lẹ́ sánlẹ̀ ó sì kí fá lọ lọ́tún ó kì í lọ́sì ó ní ológun lọ́mọ yìí ṣùgbọ́n ó ka àwọn ìwọ̀ kan fún mi ńgbà náà ó ní gbogbo ohun tí adétòrò ọmọ mi bá ti fẹ́ fúnra rẹ̀ ó ní kí n jẹ́ kó ṣe o n ò gbọ́dọ̀ kan ọmọ mi ń pa láti ṣe ohunkóhun ìdí nìyí nígbà tí adétòrò yarí pé n ò fi ọmọ balógun tí ò jẹ́ kí n kàn pa nítẹ̀síwájú ọ̀rọ̀ babaláwo babaláwo ní ilé tí adétòrò bá tẹsẹ̀ wọ̀ ilé ọ̀hún ó di ọlá yóò dilé ọlà yóò dilé owó eku bí ọmọ ké bí eku ẹyẹ ọmọ ké bí ẹyẹ àwọn ọmọ ènìyàn bí ó sì máa fọ̀n bí ọmọ èèyàn bí ẹnikẹ́ni bá fẹ́ adétòrò gẹ́gẹ́ bí aya olúwa rẹ̀ yóò dolówó yóò dọlọ́lá yóò sì dèèyàn pàtàkì láàrin ìlú èyí ni balógun mọ̀ rírí tí balógun rí àṣírí ni ló fi ṣèlérí pé bóun bá lè jagun yìí tóun bá ṣẹ́gun ọmọ mi lòun ó sì béèrè ìgbà tó wá béèrè ọmọ yìí tí ọmọ sì lòun ọ̀fẹ́ ọmọ rẹ̀ wọn ò gbọ́dọ̀ kan ọmọ yìí ń pa ìdí nìyí tí mo fi ń pe ẹ̀yin olóyè ẹ bá ń bá balógun sọ̀kẹ́ ẹ tẹ̀ níwọ̀ ìgbà tẹ́ ẹ bá sọ̀rọ̀ títí tí ọ̀gbọ́ ló bẹ̀rẹ̀ sí í dà lóru bẹ́ẹ̀mi bá pàṣẹ kan balógun á sì pa mẹ́wàá ó dàlù sí méjì ó sọ̀rọ̀ rẹ̀ dọ́ba àwọn àṣejù ìbínú rẹ̀ yìí ló bí àwọn alálẹ̀ nù ni wọ́n fi kọ̀yìn sí. Si ìdí nìyí tí ajàmúmàlà tó fi rèé pa sídìí ògún nítorí wípé ìdí ògún ìnílé òsìkà ìdí tọ́jà kí n ṣe gbogbo àwọn àlàyé ìfún yín kẹ́lẹ́ bá àmọ́ ìdí abájọ tí balógun fi ń jà fitafita wípé òun fẹ́ fẹ́ ọmọ mi hmm. ẹ wá wò ó bójú bá farabalẹ̀ yóò rí mú ojú tó bá sì fẹ́ rí mú yóò sinmi ọ̀kan wò ojú tó bá wá rí ibi tí ọ̀bá fọ́ ire ní bọ̀ wá rí ọlànìpẹ̀kun ni wọ́n perú wọn àwọn lọ́lá pa bí ẹmu ọmọ mi adétòrò ó ti ní àfẹ́sọ́nà tó fẹ́ẹ́ fẹ́ ẹ wà bá ránṣẹ́ sí gbogbo ìlú mo fẹ́ ṣàjọyọ̀ ọmọ mi mọ̀ pẹ̀lú èmi àti àwọn òbí ọkọ ọmọ. ẹ wo èyí tí n fi kọ́rọ̀ mi sọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ sẹ́mọ̀ yìí pé tí ayọ̀ bá ti gun lóyìn báyìí ìgbà míì àmọ̀ dàbí ìgbà tó yẹ pé àgbàlagbà gun ò ní lóye mọ́ ìní wípé bá a ti ń bọ̀ wá mo wá pẹ̀lú kò sì dání pé ká lọ lè báyà lóde nílé ẹ wo àwọn obìn mi ò ti pé mi ò ti pé sínú ilé rẹ ni. àwọn náà wá àwọn wáfẹ́ mi ìmoore hàn ni. ọ̀dà báwọn ọ wà tún àwọn obìnrin ń pè ẹ tán pàdé sí ẹ sọ fún gbogbo àwọn obìnrin ìlú òní ní ọ̀run lónìí ìdílé mi ọba àti ìdílé àtàndá afẹ́sí màmí mọ̀ wọ́n sì filé pọntí wọ́n fọ̀nà rúpa wọ́n sì filé pọntí wọ́n fi ọ̀nà rúpa gbogbo agbada ni wọ́n mọ̀ dẹ́ran gbogbo ẹ̀yin omi ìlú mo fẹ́ kẹ́ ẹ wá yẹn mi sí ẹ ké sí oníjó ẹ pa àwọn onílù ẹ jẹ́ kí wọ́n mọ̀ pé èmi àti ìdílé àtàdá a fẹ́ sí màmí mọ́ lórí ọmọ mi ọmọ mi sì tán fẹ́ lọ́kọ. ẹ wo ẹ wo kẹ́ ẹ tó lọ kẹ́ ẹ tó lọ ẹ wo náà fi. kàwé ìjíròrò níwájú ìyálóde. àṣé gbogbo owó ti lé tó yìí yóò tó padà dẹrọ eh, mọ. ṣé ìgbà kábíyèsí tó ọ̀dí abájọ ní ìsìn gbogbo wa ara àmọ́. Ah. wèrè yẹn ló sọ pé.